You know how to tọ́tọ́rí mi. Níbì kan, ìdúrótì, ìfẹ́ àìlẹ́gbẹ́. That's so beautiful when you are angry. Ìfaradà, ìwà ìṣòótọ́. You are a boyfriend. Baby, mm? your phone is ringing. Is it ringing? Your phone is ringing. You have a call from Heavenly Catering àìmọ̀tara ẹni nìkan àti ọ̀rẹ́ òtítọ́ ló jọba níbẹ̀. lẹ́yìn ọdún díẹ̀ Aristo àti Bushito ní àǹfààní láti pàdé fún ìrẹ́pọ̀ nígbà tí wọ́n ṣèèṣì pàdé tí ohun tí ó gbé wọn débẹ̀ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni méjì ló ń tayò ṣùgbọ́n kí ni yóò ṣẹlẹ̀ tí òpè bá jẹ ọ̀tá. Ah! ẹ kú ojú lọ́nà fún sinimá dẹ́rìn pọ̀ṣónú tó dángájíá tí ó sì tún kọ́ni lọ́gbọ́n tí yóò wá sí ojú ìwòran yín lórí Orísun. Aristo àti Bushito ní àjọṣepọ̀ pẹ̀lú Malta Guinness eléyìí sinimá aláwàdà tí ó pé fún gbogbo ẹbí.